Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo fi ọpẹ́ fún Ọlọ́run, bẹ́ẹ̀ ni mo gbé Ọlọ́run ga fún ayé gbogbo àwa tí ó ń gbọ́ mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ní ọkùnrin ní obìnrin, ní ọmọdé àti ní àgbàlagbà wa ní orúkọ Jésù Kristi. Gẹ́gẹ́ bí ìṣe wa, a ó tún máa bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n ní a jẹ́ ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé Galatia, ìwé Galatia ti Paul Apostle ti ó kọ sí àwọn ìjọ tí ó wà ní Galatia, èyí tí ó kọ́kọ́ dá sílẹ̀. Nínú èyí tí a ti ń wo àwọn ẹ̀kọ́ àbí ohun tí a lè mú dání láti lè fi gbé ìgbé ayé wa lónìí, láti lè fi ní òye ohun tí à ń pè ní ìyìnrere àti ọ̀nà tí a lè gbà tí a lè lò láti lè fi lo àwọn ọ̀rọ̀ tí à ń gbọ́ yìí tí ayé wa yóò fi lè já sí ògo àti ẹwà Ọlọ́run. Èké hallelujah. Kí n tó tẹ̀síwájú, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run ipá àtàgbàrà jíǹde àti àgbéyìnga torí wípé ẹ̀yin ni Ọlọ́run. Àgbéyìnga fún àkókò yìí èyí tí jẹ́ pé ẹ ti mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀, èyí tí a pè ní àkókò ọ̀rọ̀ ìyè. Ǹjẹ́ mo gbàdúrà ní orúkọ Jésù Kristi wípé ọ̀rọ̀ tí a ó gbọ́ lónìí yìí yóò já sí ìyè fún gbogbo ayé kankan ní orúkọ Jésù àti lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí orúkọ yín yóò di àyìnlógo ní orúkọ Jésù Kristi Olúwa wa ni mo gba àdúrà àmín lónìí yìí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run màmá bára wa sọ màmá bára wa sọ ọ̀rọ̀ lórí kókó tí mo pè ní ìyípadà èyí tí ó yakin ìyípadà èyí tí ó yakin Ìyẹn ni radical transformation, ìyípadà èyí tó yakin. Bẹ́ẹ̀ ni màá sì máa kà fún wa láti ìwé Galatia orí ìkíni, ìwé Galatia orí ìkíni láti ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé àwọn ará Galatia orí ìkíni láti ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì wípé nítorí ẹ̀yin ti gbúrò ìwà ayé mi ní ìgbà àtijọ́ nínú ìsìn àwọn Júù bí mo ti ṣe inúnibíni sí ìjọ ènìyàn Ọlọ́run rékọjá ààlà tí mo sì bà á jẹ́ mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ mi yọ nínú ìsìn àwọn Júù láàárín àwọn ará ìlú mi mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi. Ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa oore ọ̀fẹ́ rẹ̀. Ehn, ẹsẹ̀ èyí tí, ẹsẹ̀ ìkẹrìndínlógún ó ní láti fi ọmọ rẹ̀ hàn nínú mi kí èmi lè máa wàásù rẹ̀ láàárín àwọn kèfèrí. Ẹ ké hallelujah. Bí mò ń sọ, òun ní wípé Paul Apostle ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó kọ láti lè fi ṣe àlàyé ara rẹ̀. Ṣùgbọ́n, ẹ́, ọkùnrin kan ni à ń pè ní Chuck Colson. Chuck Colson yìí, ẹ́, ó jẹ́ ó ní ìgbé ayé kan tó jẹ́ pé ó ní ìyípadà ńlá tó sì ní ẹ̀rí ní ọdún bí, bí ọdún àádọ́ta sẹ́yìn ní ìlú Amẹ́ríkà ìdí ẹ̀ ni wípé ọkùnrin yìí ó wà lára àwọn ìgbìmọ̀ tó yàtọ̀ èyí tó jẹ́ pé wọ́n jẹ́ onímọ̀ràn àbí agbaninímọ̀ràn fún President Nixon ní ọdún yẹn ọkùnrin yìí tí à ń pè ní Chuck yìí ó ní agbára débi pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ̀rù ẹ̀ torí pé òun ló fẹ́ lágbára jù nínú ilé funfun tí ó jẹ́ ibi tí president tí olùdarí ìlú yìí eh, Amẹ́ríkà tí ó wà ṣùgbọ́n a fi ẹ̀sùn ìbàjẹ́ kan eléyìí sì mú kí òfin òfin ran sí ẹ̀wọ̀n ẹ rí i pé ńgbà tí ó wá wà nú ẹ̀wọ̀n yẹn ó sì máa jẹ́ ẹni àkọ́kọ́ tó jẹ́ àwọn aláṣẹ ní inú ìjọba Nixon tó máa wọnú tó máa wọnú tó máa tó máa tó máa rán sí ọgbà ẹ̀wọ̀n ṣùgbọ́n eléyìí kì í ṣe òpin ìrìn àjò ọkùnrin yìí nígbà tí Coulson tí ó dé ọgbà ẹ̀wọ̀n ó bá Jésù Kristi pàdé ó di ọmọlẹ́yìn Jésù Kristi ó sì bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé ìpè tí Ọlọ́run pè é láti dá nǹkan tí à ń pè ní Prison Fellowship International ìyẹn ni PFI òun ló dá ìran yẹn òun ló dá ìran yẹn sílẹ̀ látinú ìpè tí Ọlọ́run pè nínú èyí tí òun náà wá bẹ̀rẹ̀ sí ń wàásù fún àwọn ẹlẹ́wọ̀n àwọn ẹlẹ́wọ̀n bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí ń gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn èyí tó jẹ́ pé ó wá di tó wá káàkiri gbogbo àgbáyé lónìí yìí ní iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú náà ló fẹ́ ṣe fẹ́ rí pẹ̀lú ẹ̀rí Paul apostoli nítorí pé Ọlọ́run bá Paul apostoli ó bá pàdé ó ń sọ fún ìjọ ní ẹsẹ̀ kẹtàlá wípé wọ́n ti gbọ́ nípa ayé òun ìgbé ayé òun ní ìgbà àtijọ́ ní ìgbà kan rí nínú tí ó yẹ pé ó jẹ́ onítara sí òfin àtọwọ́dọ́wọ́ ó jẹ́ onítara sí òfin àtọwọ́dọ́wọ́ tó sì bá kì í ṣe pé ìyẹn nìkan kì í ṣe pé kò fẹ́ dá ara Kristi Jésù nìkan dúró àbí kò fẹ́ dá àwọn tó ń wàásù Jésù yẹn nìkan dúró ṣùgbọ́n ó pinnu ní ẹsẹ̀ kẹtàlá yẹn ó pinnu láti ṣe kíni àti bá àti bàjẹ́ gbogbo àwọn tó bá tó bá ń wàásù Jésù Kristi ó mú wọn ní àmúpa ọ̀pọ̀lọpọ̀ pàápàá ló ṣeé ṣe kó jẹ́ pé ó máa pa nínú wọn ó fẹ́ bà orúkọ Jésù Kristi jẹ́ ó fẹ́ bà iṣẹ́ ìránṣẹ́ Christianity nígbà náà ó fẹ́ bà gbogbo ẹ̀jẹ̀ ó fẹ́ dá dúró kò fẹ́ kó tẹ̀síwájú ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkẹrìnlá a rí i pé ó sọ wípé òun ṣe eléyìí torí pé òun rò pé nípa ìtara yìí sí òfin àtọwọ́dọ́wọ́ tí àwọn bàbá gbélé lọ́wọ́ wípé òun máa rí ojú rere ọlọ́run ẹ̀rí bẹ́ẹ̀ ni ó dàbí pé ọkùnrin yìí ó ní ìtara láti lè jẹ́ kí òfin kí ó tẹ̀síwájú ṣùgbọ́n eléyìí ni ìyípadà ńlá ní ẹsẹ̀ ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ó ní ṣùgbọ́n nígbà tí ó wu ọlọ́run ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá ẹ̀rí ẹ̀rí pé Jésù Kristi Ọlọ́run alààyè ó pàdé ẹ̀ ó pàdé ẹ̀ ó sì ní ìyípadà èyí tó yakin ó ní ìyípadà èyí tó jẹ́ pé ó ó ó ó ó ó ó ó parí ó jẹ́ odidi ó ní ìyípadà ńlá èyí tó jẹ́ pé Ọlọ́run òun ló sì ṣe eléyìí ó ní Ọlọ́run ló ṣe Ọlọ́run ló mọ̀ ọ́n mọ̀ ló mọ̀ ọ́n mọ̀ pàdé òun ọlọ́run ló mọ̀ọ́mọ̀ pàdé òun torí pé ọlọ́run ló ti ya òun sọ́tọ̀ láti inú ìyá òun wá ẹ̀rí nǹkan eléyìí ló jẹ́ ká máa mọ̀ wípé oore ọ̀fẹ́ ọlọ́run oore ọ̀fẹ́ ọlọ́run láti ìpilẹ̀ṣẹ̀ ayé wá lórí ọ̀fẹ́ ọlọ́run ti wà ọlọ́run sì ti mọ àwọn tí ó tó gbúdọ̀ di ẹni ìgbàlà nínú èyí tí paul apostoli tí ó wà lára wọn àti pàápàá pé ọlọ́run ní ìdí pàtàkì iṣẹ́ pàtàkì tí ó fẹ́ gbé lé paul apostoli láti ṣe tó fẹ́ gbé e lọ́wọ́ láti lè ṣe ẹ rí ó wá ń sọ fún àwọn àwọn ènìyàn àran Gàlátíà yìí tá a bá ń wo ọ̀rọ̀ tí ó sọ yìí ẹ rí i pé ó fẹ́ ní ó fẹ́ farapẹ́ nǹkan tí Jeremiah eh, Jeremiah sọ nínú ìwé Jeremiah orí kìíní ẹsẹ̀ ìkarùn wípé kí a tó bí Ọlọ́run ló ń bá Jeremiah sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kó tó bí pé wọ́n bí ó tiẹ̀ di pé ó di ẹni tí wọ́n lóyún ó ní Ọlọ́run sọ wípé òun ti mọ̀ ọ́ òun sì ti yà á sọ́tọ̀ ẹ̀rí ọlọ́run ló ní òun ti yà sọ́tọ̀ láti ṣe kíni o láti jẹ́ o láti jẹ́ ìwòlíì fún àwọn orílẹ̀-èdè Paul apostoli ó jẹ́ kó dájú wípé ìpè ọlọ́run ó jẹ́ ó ń wá láti inú oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ ọlọ́run ni tábà sì sọ nípa oore ọ̀fẹ́ ọlọ́run kì í ṣe nǹkan tẹ́nìkan kan ti ṣiṣẹ́ fún àbí tí ẹnìkan lè ṣiṣẹ́ fún ó jẹ́ ohun tí ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ ó sì ná ọlọ́run ní Jésù Kristi láti lè jẹ́ kéléyìí kó wá sí ìmúṣẹ ẹ̀rí kò gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ òdodo rẹ̀ kò gbẹ́kẹ̀lé ohun tí ó ní gẹ́gẹ́ bí ohun tí òun fi lè ṣiṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n ó à ń rí mẹ́ẹ̀ wípé ìdí iṣẹ́ ìránṣẹ́ àti ayé tó yí padà yìí ó dúró lórí oore ọ̀fẹ́ ọlọ́run ẹ̀kẹ́ hallelujah ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kó mọ̀ wípé ọlọ́run ń pè ọ́ lónìí ó sì ń kọ sí ọ ó ti mọ̀ ọ́ ó sì ti yà ọ́ sọ́tọ̀ ṣùgbọ́n báwo ló ṣe máa mẹ́pọ́ ọlọ́run ti yà ọ́ sọ́tọ̀ òun náà ni wípé ó ti kú lórí igi àgbélébó bí ó ti bó ṣe máa mọ̀ náà ni pé òun ló jẹ́ kí n máa sọ fún ọ ní àkókò yìí pé pé Jésù ọmọlọ́run ti kú fún lórí igi àgbélébó ó sì ti yà ọ́ sọ́tọ̀ ó fẹ́ kó o jẹ́ ti òun ó ti yà ọ́ sọ́tọ̀ ó fẹ́ kó o fẹ́ kó o fi ayé ẹ kó o fi sin òun ó ti yà ọ́ sọ́tọ̀ láti lè jẹ́ kó o di ọmọ ọlọ́run ó ti yà ọ́ sọ́tọ̀ láti lè jẹ́ agbẹnusọ fún ògo orúkọ rẹ̀ nínú ayé èyí tí a wà yìí ó ti yà ọ́ sọ́tọ̀ bí o ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí bí paul ṣe gbọ́ náà nìyẹn bí jeremiah ṣe gbọ́ náà nìyẹn wọ́n sì juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún ọlọ́run ìwọ tí ò ń mi bákan náà ni ìwọ náà ṣe gbọ́dọ̀ juwọ́ jùsẹ̀ sílẹ̀ ló ṣe láti fi ayé àtijọ́ yẹn sílẹ̀ kó o wá tọ̀ jésù kristi wá kó o wá sí ẹsẹ̀ àgbélébú kí o wólẹ̀ ní ẹsẹ̀ àgbélébú kí o sì jẹ́wọ́ jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ eléyìí sì máa jẹ́ ẹ̀rí rẹ wípé ìyípadà tó yákin ó ṣẹlẹ̀ nínú ayé rẹ ó wá lè ní ẹ̀rí wípé ní ìgbà kan rí o ti wà nínú òkùnkùn ṣùgbọ́n báyìí o wà nínú ìmọ́lẹ̀ tí o bá fẹ́ wọnú ìmọ́lẹ̀ yìí mm-hmm. o láti mọ̀ pé Jésù Kristi àkọ́kọ́ ni pé Jésù ó ti kú fún ọ lórí igi àgbélébù èkejì ni wípé o ti sanwó ìdíyelé o wá gbọ́dọ̀ gbà á gbọ́ ni o gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ni iṣẹ́ tí Jésù Kristi ti ṣe yìí lórí igi àgbélébù pátápátá bá ti lè gbẹ́kẹ̀lé eléyìí ìwọ náà á rẹ sínú ìwé yìí wàá sì lè ní ẹ̀rí níwájú Ọlọ́run àti níwájú ènìyàn fún ògo o lè sọ pé Jésù Kristi lónìí yìí mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ Jésù Kristi wọnú ayé mi lónìí mo fi ọkàn mi fún ọ wọnú ọkàn mi kò sì di Olúwa àti Olùgbàlà mi kò sì kọrúkọ mi sínú ìwé yìí nípa oore ọ̀fẹ́ rẹ ẹ fi àánú fi gbé mi ró ẹ̀mí ìtẹ̀síwájú nínú yín Ọlọ́run ẹ ìdàgbà nínú yín wọn sì máa yìn yín wọn máa dúpẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín Tí o bá ti gbàdúrà yẹn pẹ̀lú ìgbàgbọ́, mo fẹ́ kó o lọ sí ilé ìjọsìn tó bá wà ní tòsí rẹ bí tí wọ́n ti ń gbàdúrà tí wọ́n ti ń eh, kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Lọ bá olùṣọ́-àgùntàn tó bá wà níbẹ̀, sọ fún un wípé ní òní yìí, ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2025 pé o ti fi ayé fún Jésù Kristi, yóò máa gbà ọ́ níyànjú, yóò máa kọ́ ọ ní ọ̀nà àti lè dàgbàsókè nínú Kristi Jésù àti nípa nínú oore ọ̀fẹ́. Tí ìwọ bá ń fẹ́ béèrè àlàyé àbí òun fẹ́ ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four jésù ni olúwa ó dàbọ̀.